ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Lafi World èyí a mọ̀ sí ti ọ̀rọ̀ èyí iléeṣẹ́ iléeṣẹ́ tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ti BMA Global èyí tí ó wà ní nàìjíríà nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní àkókò yìí mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà níbikíbi tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí èyí tí ọlọ́run ti ń bá ẹni wa pàdé nípa ti ẹ̀mí ní gbogbo ọjọ́ àti pàápàá nírú bí ọjọ́ òní nípa orí ọ̀fẹ́ ọlọ́run a mọ̀ pé a wà ní àkókò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì èyí tí à ń retí tá ṣe àyájọ́ ìbí ti jésù kristi ẹ rí i pé ní ìjẹ́jọ́ àkíyèsí ọ̀rọ̀ ọlọ́run èyí tó sọ nípa ìdídúró ìdúró pípẹ́ ìdúró pípẹ́ ṣùgbọ́n ní òní yìí ní agbára ọlọ́run a ó máa tún máa bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí èyí tí mo pè ní ìrètí èyí tí ó ní ìbùkún ìrètí èyí tí ó ní ìbùkún bẹ́ẹ̀ ni a ó sì máa ka ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé títù ìwé títù orí kejì láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé títù orí kejì ẹsẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ó ní nítorí oore ọ̀fẹ́ ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn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 ni kí ìwọ kí o sì máa sọ kí o sì máa gbani níyànjú kí o sì máa fi àṣẹ gbogbo báni wí má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́ ẹ ké hallelujah kí n tó máa wọnú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹ́lẹ̀ bá fún àdúrà bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ bí a ti ṣe gbọ́ ọ̀rọ̀ yín ǹjẹ́ à ń lọ sínú àlàyé ọ̀rọ̀ náà gbogbo etí tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí àti èmi náà tí ó máa sọ ọ̀rọ̀ yìí mo béèrè fún oore ọ̀fẹ́ tí a fi lè sọ tinú yín gan tí gbogbo ayé yóò sì fi di alábòkún fún ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kò sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ̀rí tá a bá ń sọ nípa ìrètí ìrètí ní ìdúró tó ń gbójú wo ọjọ́ iwájú àti pàápàá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù Kristi ìrètí wa ó ń wo ọjọ́ ọ̀la ni ṣùgbọ́n eléyìí tí à ń sọ lónìí ó ní ìrètí èyí tí ó ní ìbùkún tí Paul apostoli tó ń sọ nínú Timothy nínú Títù orí kejì yẹn èyí tó jẹ́ pé ó dúró lórí ohun kan tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ ní ìgbà àtijọ́ ẹ̀rí nígbà tí àwọn tí àpọ́stélì tí ó ń sọ̀rọ̀ ó wí pé ǹjẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run ó farahàn èyí tó yẹ pé ó mú ìgbàlà wá fún gbogbo ènìyàn ní ẹsẹ̀ ìkọkànlá ohun tí ó ń sọ nípa ẹ̀ òun ni wíwá jésù kristi ní àkọ́kọ́ ní ìgbà ìbí rẹ̀ ẹ rí ìrètí tí ó ní ìbùkún ẹ rí òun ni à ń sọ nísinsìnyí wípé à ń dúró dè èyí tí a ta sọ nípa ẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlá ẹ rí òun ni ó sì ní í ṣe pẹ̀lú ìpadàbọ̀ àbí ìfarahàn nínú ògo nínú èdè gíríkì ẹ̀rí tá a máa sọ nípa ìfarahàn à ń pè ní èdè gíríkì ní epiphany ẹ̀rí eléyìí ló túmọ̀ sí ìfarahàn àbí fífihàn ohun kan ẹ̀rí nígbà tí àwọn gíríkì tí wọ́n ti ń kọ eléyìí sílẹ̀ ẹ̀rí ó ń sọ nípa ìfarahàn àbí ìdásí agbára kan tó yẹ pé ó ga ju gbogbo agbára lọ eléyìí jẹ́ ọ̀nà mìíràn tí Tímótì bíbélì nínú ìwé májẹ̀mú titun tí ó fi ń sọ nípa wíwá Jésù Kristi ní àkọ́kọ́ gẹ́gẹ́ bá a ti rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú ìwé Tímótì kínní Tímótì kínní orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá àti Tímótì kejì orí ìkínní ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí yìí tí a bá ń sọ nípa ìrètí ọ̀pọ̀lọpọ̀ a máa túmọ̀ bíi pé ohun kan tí wọ́n ń fẹ́ tí wọ́n ń retí tí wọn ò sì ní ìgbẹ́kẹ̀lé bóyá nǹkan yìí yóò wá sí ìmúṣẹ àbí kò ní wá sí ìmúṣẹ ṣùgbọ́n ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run torí pé ìrètí tó ní ìbùkún tí à ń sọ yìí ó kún fún ìgbẹ́kẹ̀lé àti ìdánilójú tó dúró sánrán tí a sì mọ̀ wípé jésù kristi kan náà yìí èyí tó farahàn ní àkọ́kọ́ tí ó fi ara ẹ̀ rúbọ fún wa fún gbogbo ìwà búburú àti ìwà ẹ̀ṣẹ̀ wa gbogbo láti lè wẹ̀ wá mọ́ láti lè wẹ àwọn ènìyàn tí ó fẹ́ gbàlà láti lè fi láti lè fi wẹ̀ wọ́n mọ́ àwọn ènìyàn tirẹ̀ láti lè fi wẹ̀ wọ́n mọ́ òun ló sì ń padà bọ̀ lẹ́ẹ̀kejì wá mú ní ìgbà tó bá ń bọ̀ nínú ògo ìyẹn ní ẹsẹ̀ kẹrìnlá tí ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ni ó ń sọ tí a bá wá kíyèsí ẹ rí i pé àwọn ìfarahàn méjèèjì wọ̀nyí ó jẹ́ ìfihàn ó jẹ́ ìfihàn oore ọ̀fẹ́ ọlọ́run àkọ́kọ́ òun ni ó wá ní àwòrán ní àwòrán Kristi àti ìrètí oore ọ̀fẹ́ Ọlọ́run yìí eléyìí tí a sì gbé ìrètí wálé nínú rẹ̀ àti ìfarahàn lẹ́ẹ̀kejì àbí ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì ó ní ìrètí èyí tó jẹ́ pé a gbà èyí tó jẹ́ pé ó lè yí gbogbo ayé àbí ọkàn tí ó fi tó tí a ti rà padà tó yẹ pé wọ́n ti àti rà wọ́n padà kúrò nù ibi àti gbogbo ẹ̀ṣẹ̀ tí ó sì retí láti lè ṣe iṣẹ́ rere eléyìí ní ẹsẹ̀ kẹrìnlá ni ó sọ. ìwọ tí ò ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ǹjẹ́ o mọ̀ wípé o wà láàárín àwọn tí Jésù Kristi tó wá nítorí wọn ní ìgbà àkọ́kọ́ tó sì ta ẹ̀gẹ́ sílẹ̀ lórí igi àgbélébú láti lè fi rà ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó bá lè wà nínú àwọn tí ó wàá padà wàá mú gbàsókè nígbà tó bá dé ní ẹ̀kejì tó bá farahàn nínú ògo ọ̀nà tí o fi lè mọ̀ náà ni wípé o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ pé o nílò o nílò ẹnìkan láti kú fún ọ o ò lè ran ara ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ló sì lè ṣiṣẹ́ ìgbàlá ọkàn rẹ ẹni tó sì ṣiṣẹ́ ìgbàlá ọkàn rẹ náà ni Jésù Kristi ẹni tó kú lórí igi àgbélébú fún ẹ̀ṣẹ̀ rẹ láti lè fi ra ọ padà mú ọ wá sínú agbo rẹ̀ tó bá lè gba eléyìí gbọ́ mo fẹ́ kó mọ̀ wípé lónìí lónìí yìí ó di ẹni ìgbàlà a ó sì kọrúkọ rẹ̀ sínú ìwé yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a gba àdúrà bàbá wa ọlọ́run onífẹ̀ẹ́ jùlọ olùgbàlà wa a dúpẹ́ fún ìrètí ògo yìí tí ẹ fi fún wa èyí tẹ́ ẹ ṣèlérí wípé lẹ́ẹ̀kan sí ẹ̀ ń padà bọ̀ nínú ògo yín a béèrè wípé nípasẹ̀ ẹ̀mí mímọ́ yín kí ẹ fi okun wa kí ẹ sì mú wọn pọ̀ sí nínú ìgbàgbọ́ kí ẹ sì fún wọn ní agbára àti orí ọ̀fẹ́ láti lè gbé ìgbé ayé èyí tó bá ìjọba yín nínú ayé wa mu ní orúkọ Jésù Kristi olúwa wa mo gbàdúrà fún ìwọ náà tí ò tí gba Jésù Kristi tó sì fẹ́ gba Jésù Kristi báyìí wípé oore ọ̀fẹ́ tí wàá fi ní ìgbàlà yìí ní dájúdájú tí wàá sì máa dàgbà ní oore ọ̀fẹ́ yìí lónìí ó yá gbà á ní orúkọ Jésù Kristi bí ìwọ tí o gbọ́ mi yìí tó bá fẹ́ ń béèrè béèrè àbí béèrè fún ìrànlọ́wọ́ àdúrà àbí ohunkóhun o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a ó máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.